bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad nínú ìjókòó tí ó kọjá à ń bára wa sọ̀rọ̀ nípa àwọn tó máa ń fakọ́mọ́ ya ìyàkuyà láàrin àwùjọ ibi tí adé dúró ó ní ọ̀rọ̀ nípa alfarag yẹn ni pé kọ́mọ ó wà lẹ́sibísì kọ́wọ́ ọmọ kó dilẹ̀ eléyìí náà a máa ṣe àkóbá tó pọ̀ fún ọmọ tí ó fi ya kàràǹgbọ́nján láàrin àwùjọ lásìkò tí a wà yìí ó jẹ́ ìṣòro ńlá fọ́mọ mùsùlùmí láti há àlùkùránì sórí látàrí kíni torí àwọn nǹkan tí ń kó sórí léyìí tí ó bùkátà sí láwọn àsìkò tó ti lọ nígbà tó bẹ nílé ẹ̀kọ́ kò sí ti ń jẹ́ extra lesson kò sí ti ń jẹ́ compulsory lesson kò sí gbogbo eléyìn tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run ní ká máa rí ìdánwò ṣe ó sì yanjú ṣùgbọ́n ní àkókò tá a wà yìí àwọn olùkọ́ wọn ṣe àkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orí ẹ̀ ti kú bí iṣu wọ́n wá introduce general lesson wọ́n rí i pé kò tún gbé bórí àwọn ọmọ míì tún dọ́ta wọ́n tún wá ṣe àfilélẹ̀ private lesson torí kíni káwọn ọmọ yìí ó lè ba àyàn kan yàn rè náà ni gbogbo tó ń ti bẹ́ẹ̀ náà wá ń kọ́ nígbà tí èsì ìdánwò wáyẹ̀kì tó bá jáde àbí nẹ́kọ̀ọ́ nítawọn máa ń mú jáde níbẹ̀ kìí ṣe ní tó dùn gbọ́ létí pẹ̀lú gbogbo ìlàkàkà àti ìfòòró àti àyàn léyìí tọ́pọ̀lọpọ̀ àwọn olùkọ́ léyìí tí wọ́n ń ṣe. ní ti ń fà á ó ní pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀rọ̀ nípa bí ó ṣe wo bọ́ọ̀lù ó ti gba gbogbo làákàyè ọmọ ìgbà táwa ń bẹ ní kékeré lẹ́yìn ká gba bọ́ọ̀lù lẹ́yìn ká wo 3SC ká Rangers ọ̀tán ọ̀wọ́n táwa máa ń gbà táwa ń kékeré nù. No ṣùgbọ́n àwọn ọmọ wa lásìkò tá a wà yìí oríṣiríṣi bọ́ọ̀lù léyìí táwọn òbí wọn tí wọn ò gbọ́ rí tí wọn ò mọ̀ nípa rẹ̀ ò ní wọ́n ń wò àwọn ọmọ lásìkò tá a wà yìí wọ́n lọ sílẹ̀ England wọ́n wo bọ́ọ̀lù ńbẹ̀ kì í ṣọ̀fẹ́ ni a fi ń wò ó owó ni a fi ń wò ó bí eré ìdárayá ń bó bá ṣe lágbára sí bẹ́ẹ̀ lówó tí wọ́n san ń bẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe pọ̀ sí etí à ń fi seventy naira wò ọ̀nbẹ̀ńbẹ̀ ọlọ́dẹ naira ọ̀nbẹ̀ńbẹ̀ wọ́n bá ti àjẹ́ pé àṣekágbá tọ́ lágbára ni èmi ń bẹ́tẹ́ pé one fifty ò ní wọ́n ń san níbẹ̀ nírú àwọn àyè yìí àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tí ọ̀dà ńlọmọ òní ń kọ́ láti bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kódà ó ti sàn dé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní primary school ìní àti ní klọ́ọ̀bù wọn kọ́mọ primary three kọ́mọ sọ fún kejì rẹ̀ pé tíìmù wo lọ wà klọ́ọ̀bù wo ni klọ́ọ̀bù rẹ̀ kìí ṣe klọ́ọ̀bù pé wọ́n ń gbá bọ́ọ̀lù ládùúgbò eléyìí ó wì ó lè ní man u lòun tòun lè sọ pé arsenal ni tòun tòun lè sọ pé man u ni lòun kódà lọ́pọ̀lọpọ̀ lé láàrin bàbá àti ìyá ọ̀rọ̀ bọ́ọ̀lù ó ń fa àrífín láàrin bàbá àtọmọ rẹ̀ ọmọ ọmọ sọ fún bàbá rẹ̀ pé dádì mi mo ti ra àwọn ọmọ kan ní ìsìn tí n bá gba yín mú àáfẹ́ nà yín pa ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ ń pa ọmọ nílàákàyè ni. Laka, ní England lásán ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù òníwọ́wọ́ ń bẹ lẹ́yìn tí wọ́n bá wo Premier League tán ìyẹn Barclays Premier League wọ́n wò ó fa cup wọ́n wò ó Capital One wọ́n wò ó láti ibẹ̀ wọ́n tún lọ wo UEFA wọ́n wò La Liga igbó lọ́mọ wa máa ráyè kẹ́kọ̀ọ́ tọmọ fi máa ń jẹ́èyàn nínú ìgbésí ayé rẹ̀ ẹ dákun àwa òbí ẹ jẹ́ á ní àmójútó tó gbangban lórí àwọn ọmọ wa kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n yára lára tí máa ń fa tọ́mọ fi ń ya ìyàkuyà láàrin àwùjọ al-khaltatul fasida oníkọ́mọ máa báwọn èèyàn bú kọ́ máa báwọn rò pọ̀ àwọn ẹni bú kọ́ máa báwọn rìn ọmọ rẹ ti ń bẹ́ẹ̀ tí ń mugbó ti ń bá a rìn òun náà ti ń mugbó o lè má ti mú lójú rẹ̀ èyí tí ń bẹ́ẹ̀ tí ń ta tẹ́tẹ́ rìn òun náà ti ń ta tẹ́tẹ́ èyí tí ń bá wọn tí ń já báàgì tí ń bá wọn rìn òun náà ti ń já báàgì kọ̀ọ̀kan tí ì ṣe lójú rẹ̀ ni yẹn ni pé á láti lámòjútó tó lórí àwọn ọmọ wa à ń láti lákèsí àwọn wo ní ń bá rìn àwọn wo ní àjọ ń ṣe wọlé wọ̀de ló fi jẹ́ pé lára ojúṣe òbí nínú ṣẹ̀ríà Islam ò ní kọ́ sẹ̀sà àwọn ọ̀rẹ́ tó dáa fọ́mọ rẹ̀ tí wọ́n jọ máa rìn tí wọ́n jọ máa ṣe kò rí kọ̀ jẹ lẹ́nu kọ́ṣẹ́ nílé ẹ̀kọ́ nílé kéwú òbí ńlá ti mọ àwọn wo ní ń bá rìn òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé almaru wala dini khalilihi yóò máa fi ẹ̀sìn àtiwà yóò máa fi jọ ẹ̀ǹtí bá ń bá sọ̀rẹ́ tọ́ba rí bẹ́ẹ̀ fàlìyàndùrà àhàdùkùn ìlàmẹ́ yòókọ́ lílo ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀yà àṣàkíyèsí o irú ẹni tẹ́ ẹ̀ bá máa bá rìn irú ẹni tí ẹ̀ bá jọ máa jọ ṣe wọlé wọ̀de. ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ àmà nù alukurani pé tọ́ba díjọ́ gbẹ̀dẹ̀ alukiyama aliakilahu yawmaidin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin gbogbo ọ̀rẹ́ pátá òní wọn ò di ọ̀tá tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àfàwọn tí wọn bá ń fi ìbẹ̀rù ọlọ́run tí wọn fi ń bára wọn sọ̀rọ̀ ẹnìkan òní yóò ṣẹ́kù ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam anabi ní ẹni tí bá ń bá ẹni rẹ́rìn bí ẹni tí ń bá onílọ́fíńdà sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ náà lẹ́ni tí bá ń bá ẹni búrìn bí ẹni tí ń bá alágbẹ̀dẹ tí ń bá sọ̀rọ̀ ẹni ẹni tí bá ń bá ẹni rẹ́rìn ìkànnù dáadáa mẹ́ta kan yóò ṣẹlẹ̀ sí i tọ́lọ́rọ̀ rẹ̀ bí ẹni tí ń bọ́ ń lọ́fíńdà sọ̀rẹ́ ni yìí máa kọ́ra lọ́fíńdà tí ó bá rówó tí ó fi rà ọ̀rẹ́ rẹ̀ lè bùn tí ó wá rówó tí ó fi rà tọ́rẹ́ rẹ̀ ò sí bùn yóò fi mú rẹ̀ kó òórùn léyìí tí ó da yẹn ni pé ẹni tí bá ń bẹ́ ni rẹ̀ tí bá ń bá rìn oore yóò kan òun náà ṣùgbọ́n tí bá ń bẹ́ ni ibú rìn àgùntàn tí bá ń bá já rìn yóò jẹ̀gbẹ́ yẹn ni pé ẹni tí bá ń bá ẹni ibú rìn bí ẹni tí ń bá lágbẹ̀dẹ sọ̀rẹ́ ni ìkànnà aburú méjì yóò ṣẹlẹ̀ sí i yìí máa kó fimú rẹ̀ kó òórùn tí ọ̀dà lọ́dọ̀ alágbẹ̀dẹ tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ níbi tó ń bá ti ń fi ẹ̀wìrì rẹ̀ èèsàn iná ògúnná yóò kọjọ láṣọ ó lè bá aṣọ ó lè bara jẹ́ ó lè bara rẹ̀ jẹ́ látòkété délẹ̀ yẹn ni pé à ń láti lákèsí àwọn wo làwọn ọmọ wa ń bá rìn àwọn wo ni àjọ ń ṣe wọléwọ̀de àwọn wo ni àjọ ń jáde ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní anil mari látàsal fa absil kọ̀rí náà innal qarina bil muqarini yaqtadi má béèrè nípa pé báwo ń lágbájá ń ló ṣe jẹ́ ṣùgbọ́n àwọn tí ń bá rìn ó ní kó wo àwọn tí a jọ ń ṣe wọléwọ̀de àwọn yẹn ni àkọmọ̀nà rẹ̀ àwọn ni wọ́n sọ nípa bíwà rẹ̀ bó ṣe rí yẹn ni pé ẹni tí bá ń bẹ ní bú rìn ẹni ibú lòun náà ẹni tí ń bá mo gbó rìn òun náà ti mo gbó so à ń láti lákèésí irú àwọn wo làwọn ọmọ wa òun ni wọ́n ń bá rìn ta ni ń ṣe wọléwọ̀de lára tí máa ń fa kọ́mọ ọ̀yà kàràǹgbáján láàrin àwùjọ sùúrù muamalatil abawain lil waladi ó ní kí bàbá àti ìyá kí wọ́n ó lè mọ́ma kọjá bó ṣe yẹ wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kan àbómi báyìí kí wọ́n tó ṣàlàyé fún kò ṣà ìgbátini lójú ẹ̀ lẹ́yìn tí wọ́n bá lò tán ọ̀rọ̀ bú wọn tún sọ sí i lẹ́yìn eléyìí òbí mi ò tiẹ̀ mọ́ma kọ̀ máa bá wí lórílẹ̀‐èdè yìí náà la tá a ti gbọ́ nípa bàbá tó fẹ́ bá wọn ọmọ rẹ̀ tó fẹ́ bá wọn wí ìbọn lọ́fàyọ kòṣà kòṣà ló yìnbọn máwọn ọmọ nínú ọpẹ́lọpẹ́ àwọn aládùúgbò lọ́lọ́wọ́n bá lò ní sábàbí tọ́lọ́n fi dóòlà káwọn ọmọ yìí kí wọ́n má kú àkọ́kọ́ bínú bí ìgbà tíyàn bá mutí yó ni bí ìgbà tíyàn bá wọ wèrè ni ṣùgbọ́n níbo ojú bá wálẹ̀ tán àbámà onímọ̀ ń gba ẹ̀yìn rẹ̀ níta fẹ́ fà wọ́n ni wípé láǹtí máa ń fakọ́ mọ́ ya ìyàkuyà láàrin àwùjọ sóò muamalatil abawain òní kí bàbá àtìyá kí wọ́n lè mọ́mà kọjá bó ṣe yẹ kò ní í gbọ́ nǹkan kan láti nu wọn àfàwọn ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tó lágbára bí wọ́n bá jẹ́ńyà náà wọ́n jẹ́ńyà lọ́nà tí ò dáa wọ́n ti lù kọjá bó ṣe yẹ orógùn lóbi mi fi ń lu ọmọ yọ kama ní kókósẹ̀ yọ kama lórí sọ̀fẹ́ pa ni ibà ọmọ wọn ọ̀dà bọ́kọ̀ bá bàjẹ́ àmọ́ tún ṣe ni kì í ṣe pa àdánájò bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa bẹ́ẹ̀ ni a ṣe rí ọmọ rẹ ò bùkátà sí láti forógùn náà àti pé tá a bá fẹ́ bọ́mọ wí àwọn tẹ̀lébàwí yóò wọ́n já mọ̀ pé oríṣi mẹ́ta ni làwọn máa pín sí àwọn máa kàn bẹ́ẹ̀ tó ṣe pé tọ́ bàbá wọn wí ojú nìkan ló fi nà wọ́n àwọn máa mí bẹ́ẹ̀ tó ṣe pé wáàsí ọ̀rọ̀ tútù ńlọ́ọ̀bá sọ àwọn mímẹ́ tó pé méjèèjì wọn ò wúlò fún wọn àfi kó o lù wọ́n tọ́ọ̀bà wá lò ọ̀pá ẹ̀rù a máa ni ọ̀pá ẹ̀rù a máa ni blala ni lókè wọn so ara rẹ̀ ó ṣílẹ̀ gbọ́n gbogbo gbà gbogbo gbogbo àyà ah, wò pé à ah, ebi lílo ni à ah, ń kojú lílo lọ jàre mo kú pẹ́ náà mo ti pẹ́ kí n tó délé náà mo pilẹ̀ lómìnira nìjẹ́ n tó pẹ́ díẹ̀ sí kí n fẹ́ ká jìyà mi lódìndí so ọ̀rọ̀ bú ẹ̀jẹ̀ àjìnà sí láti máa sọ sọ́mọ ẹni pé rẹ̀ tó jẹ́ òbí níbi ọ̀rọ̀ rẹ̀ tó bá máa sọ fọ́mọ rẹ̀ jẹ́ ó jí ọ̀rọ̀ tó tutù ọ̀rọ̀ tó dáa lé lásìkò líle rọ̀ lásìkò rírọ̀ bó ṣe kó àbí alágbàtọ́ bó sì ẹ̀kọ́ rí nù gbọ́n tọ́lọ́wọ́n bá sọ nínú alukoran àní ọmọ lè mọ́ ọmọ náà má lè mọ́ ọmọ rẹ má nínú suratu alimuran ọlọ́ni wal kadhimina al-ghayz ọlọ́run sọ nípa àwọn tí ó wọ àlùjáná onídẹ̀ra ọláwọn táwí ah wọn a máa pa ìbínú mára wọn a máa gbé ìbínú mi wọn a sì máa lámójú kúrò fẹ̀ǹtọ́ bá ṣẹ̀ wọ́n ọmọ rẹ ìmọ̀ ni ọmọ fẹ́ kọ́ dáa ni kèsì pọ̀ kèsì pé kọ́ wàá lù pa òní yóò fi dáa yàtọ̀ sílẹ̀ nínú àyà mi ọlọ́run ní wa qulu linnasi husna nínú suratul Baqara ọlọ́run bá ń sọ ń bẹ̀ wípé ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ rí ni ẹ máa sọ sáwọn èèyàn kódà ọlọ́run tó ń sọ nípa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam pé walaw kunta faddan ghalidhal qalbi ghalidhal qalbi lanfaddu min hawlik tó o bá lọ jẹ́ ń tọ́kàn rẹ̀ tó le aláìmọ̀wáwú ẹ̀dá ni ah, gbogbo àwọn tí wọ́n ń péjọ tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ yìí ì bá fọ́n ọba tí lẹ́nìkan kan wọn mọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ fáàfù àníhun máa lámójúkúrò pẹ̀lú wọn ànábì lámójúkúrò sọmọkú lè bá a jẹ́ ẹ̀kọ́ fáwọn tá a jẹ́ máa rẹ̀ lọ́lọ́run fi sọ báwọn fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gba àdìfì kan wá látọ̀dọ̀ jùsẹ̀ lọ́n àdìfì àrìmnu musnadu imam ahmad bákan náà bàbá wa bayhaki àwọn náà gba àdìfì yẹn wá ànábì ń sọ nípa pàtàkì kíyàn jẹ́ ní tí ó pẹ̀lẹ́ fáwọn ọmọ rẹ̀ fún ìyàwó rẹ̀ nínú ilé nínú hadith idha arada Allahu ta'ala bi ahli baytin khayra tọ́lọ́mbà ro dáadáa ro àwọn èèyàn kan tọ́lọ́mbà ifá káwọn èèyàn kan kí wọ́n jẹ́ ní rí kí ni tí ó ṣẹlẹ̀ adkhala alayhim rifqa ìwà pẹ̀lẹ́ ọlọ́run jẹ́ kálí wù yóò mú wọlé tọ̀ wọn nínú ilé wọn. ànábì wa ń tẹ̀síwájú pé wàá iná rifqa kíyìn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jí ọlọ́rọ̀ rẹ̀ kọjá ẹni tó ṣe pé ọlọ́rọ̀ rẹ ọlọ́rọ̀ tútù ó ní tó bá jẹ́ pé kéèyàn ìwà pẹ̀lẹ́ yìí tọ́lọ̀ ń bá ṣe lẹ́dàá bíi tàwọn èèyàn bá ní law kana khalqan lama ra'a an-nasu khalqan ahsana minhu àbátí rí ẹ̀dá ọlọ́nkan tí ó rẹwà tí ó da bíi ìwà pẹ̀lẹ́ wa innal 'unfa bákan náà nídàkejì kéèyàn ó lé kókókókó mọ́mọ́ ilé kókó yìí law kana khalqan tó bá ṣe pé ẹ̀dá kan lòun náà bá tún jẹ́ nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá táyé pé bí èèyàn lòun náà bá ṣe rí lamma ra'a an-nasu khalqan aqbaha minhu àbátí rẹ̀ nìkan kan mọ́ tó ṣe pé yóò burẹ́wà bíi kéèyàn ó lè kókóókó mọ́ ọmọ àbí ìyàwó rẹ̀ ẹ̀dàgùn ẹja sì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àwọn ọmọ wa ọ̀rọ̀ tútù ìní ẹjẹ́ ká máa bá wọn sọ máa ṣe wáàsí máa mú a lọ síbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run nínú hadith òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé rahimallahu walidan aana waladahu ala birri a ọlọ́run bá ń kẹ́ ẹrú mi kan ọlọ́run bá ń kẹ́ ẹrú rẹ kan ẹrú tó ṣe wípé ó ṣe ìkúnlọ́wọ́ fọ́mọ rẹ̀ ó ràn ọmọ rẹ̀ lọ́wọ́ lórí bọ́mọ bí ó ṣe jẹ́ ọmọ rẹ̀ fún bàbá àti ìyá tí wọ́n bí yẹn ni pé lára máa ń fa kọ́mọ ọyà ìyàkuyà láàrin àwùjọ òní kí bàbá àti ìyá kí wọ́n lè mọ́mọ jù dípò líle ẹjẹ́ àrọ̀ láàyè rírọ̀ ọ̀pọ̀lọpọ̀ wáàsí ọ̀rọ̀ tútù ẹjẹ́ àmọ̀ sọ fáwọn ọmọ yìí ká máa gbà wọ́n níyànjú nípa bó la ṣe lo ilé ayé lára àwọn kan tó tún lè fa kọ́mọ ọ̀yà ìyàkuyà láàrin àwùjọ takọ́lì al-abawain antẹ̀rẹ̀bí yàtọ̀ àwòláàd ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ráyè fọmọ wọn mọ́ bàbá ó ti jíjáde láàárọ̀ ìyá náà ó ti jíjáde láti kòtò àì èkéní kejì wọn wọn ní sẹ́rí padà wọlé tilẹ̀ ó fi ṣú wọn ó jáde ńlé ní mọ́tẹ́mà mi mọ́lẹ̀ ìgbà wọn ò bá tún wọlé náà alẹ́ ni wọn ò tún wọlé sí wọn ò mọ kí lọ́ọ́ máa wọn ń dánwò lọ́wọ́ ọ̀sán sọlọ ilé ẹ̀kọ́ àbí wọn ò mọ sórí ilé ìwé sórí ilé kéwú wọn ò fẹ́ mọ̀ ọwọ́ tí a kà wípé oúnjẹ àárọ̀ ò ní o tó bá dé lọ́sàn-án ó bá owó lábẹ́ pẹpẹ lọ sílé ọ̀kan lọ́dọ̀ ìyá àgbà ó bòwó níbẹ̀ ìrẹ́ òbí tó bá pẹ́ bó o sì ń lo ìgbésí ayé nì pẹ̀lú àwọn ọmọ rẹ ọkàn ń sẹ̀mí ni o wọlé ọmọ òrukàn ń làwọn ọmọ rẹ gbọ́n tí kan náà àwọn ọ̀jọ̀gbọ́n tó wí òní laisal yatim mọ̀nìntà àbáwáhù min hàmílẹ̀ hayati wàhọ́láfáwù dẹ̀líla innal yatim wàlẹ́dì talakọ̀ láhù umman takhallat aw aban mashgula kì í ṣe ọmọ òrukàn ńlẹ́ tó ṣe pé bàbá àtìyá rẹ̀ àwọn ti mórí bọ́ wọ́n ti jáde kó ń bi àádáàádáà ọlọ́run ti fún wa nísinmi kó ń bi hílàhílo ilé ayé yìí kìí ṣe ntí bàbá àtìyá rẹ̀ kú kìí ṣe irú ọmọ báwọn ńlọmọ òru kan tẹ́pà méjì wọ́n jáde láyé wàhálàfà òdèlélá wọ́n wá fílẹ̀ lẹ́yìn tó ṣe pé ó yẹpẹrẹ irú ọmọ báwọn kọ́ lọ́mọ òru kan táwa lọ́mọ òru kan ìnálìyẹ tí mo wọ̀ lẹ́dí tálákọ̀ọ́ láhùn ọmọ òrukàn ńlọmọ tó ṣe wípé ìyá rẹ̀ ó ń bẹ láyé bàbá rẹ̀ náà ń bẹ láyé ẹnìkankan wọn wọn ò ṣàìsàn wọn ò sì tí ì kú ṣùgbọ́n kìíní kejì wọn wọn ò ráyè tọ́mọ wọn ká ìrojú nípa ọmọ wọn bàbá ò ìyá náà ò ìyá òní ọ̀la àríyá nítòun bá káàkiri nù só ti gbàgbé ni pé ọmọ ẹni laṣọ ẹni eré àbá náà ń kọ́ ẹ má jẹ́ àgbàgbé ọmọ tá kọ́ òní yóò gbé ilé ta kọ́ òní yóò gbé ta ọ̀jọ̀gbọ́n yóò tí ì parí ọ̀rọ̀ rẹ̀ ó ní wà á lè yóò jà lé àtúfáàlìn kàmáàlùn ìdàr tó di run fẹ́díyà nà kẹsọ́ọ̀tì bó o lẹ́sẹ̀ rò pọ́rọ̀ òrì náà ọmọ tó ti pé ìyá rẹ̀ aláàbọ̀ làákàyè ni ọ̀dọ́ rẹ̀ lóyìí ti mú yàn bó o lẹ́sẹ̀ rò pọ́mọ yóò pé ní làákàyè yẹn ni pé àwa tá jẹ́ òbí ẹ á wáàyè fáwọn ọmọ wa ẹ mẹ́gbàgbé o àmọ́ náà làwọn ọmọ yìí nínú ayé alukur'an ọlọ́run ní yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara wa quduha an-nasu wal hijara alayha malaikatun giladun shidad ọ̀n lẹ́yìn tẹ́ gbà mí gbọ́ lódodo ẹ ṣọ́ ẹ̀mí ara yín ẹ ṣọ́ tìyàwó ẹ ṣọ́ ọmọ yín kú òǹbí iná iná tó ṣe pé wàkúùdù hanas ohun tí wọn fi máa kó iná náà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọmọ ẹ̀dá ènìyàn ni wọn fi máa kó náà bí a ṣe ń fèèyàn kóná bẹ́ẹ̀ gẹ́lẹ́ òní wọ́n máa fi òkúta kó àléyà màláíkà tó ń gèlè àdùn ṣìdáàd àwọn màláíkà kan bẹ tó sì pé àwọn lọ́lọ́run fi sí ọdẹ fún iná àwọn ní à ń kóná àwọn ní à ń bójútó iná bóò làwọn màláíkà ọ̀hún bóò ní a ṣe dé gèlè àdùn ṣìdáàd àwọn màláíkà tá a wí yìí níta gbára wọn lágbára pọ̀ ṣìdáàd ní ti àánú wọn lómi àánú lójú bó o lẹ́nu kọ̀ọ̀kan bó o la ṣe ní wọná àtàwọn àtọmọ wa ntọ́lọ́wọ́ bá ń pè alákèésí sí òǹlẹ́lẹ́yìn nínú hadith anabi ntuma ntọ́lọ́wọ́ bá sọ nínú aya yìí ó ní tuma rẹ̀ ni pé múru awladakum bimtithali awamiri ẹ pa àwọn ọmọ yín láṣẹ lórí àti máa tẹ̀lé àṣẹ ọlọ́run wajtinabi nawahi àní ẹ kọ̀ fún wọn kí wọn ó jìnà sí gbogbo ntọ́lọ́wọ́ bá ò ńlẹ̀ fi ń dóòlà wọn ńlẹ̀ fi ń fi gàgà sílẹ̀ láàrin wọn àti iná eléyìí ni wọn ò fi ní wọ iná bàbá wa Ibn Jarir àwọn ni wọ́n mú hadith yìí wá lọ́la tí máa ń fa kọ́mọ ya kàrangbájá láàrin àwùjọ hàlàtò tọ́láàkì wà máa yùsọ̀ ìbọ̀ha mìfàkìrín bàbá àtìyá tó bá di wípé ìkọ̀rẹ́ ni sílẹ̀ tó bá ṣẹlẹ̀ láàrin ìkíní àti kejì wọn bàbá ọkọ̀ yá sílẹ̀ hey, irú ọmọ tí bàbá àti ìyá rẹ̀ ti ń bá kọra wọn sílẹ̀ ń àánú ọlọ́run nírú ọmọ báwọn ní fi máa ń yáre ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kì í yáre ní pàtàkì jùlọ tí yàbá ń wọra rẹ̀ gẹ́bí pé ọ̀dọ́ sì ni mí mo tún láǹfààní àti lọ́kọ̀ sí i ọkùnrin ọ̀wá bá sọ̀rọ̀ yọ gbà ọkùnrin àwọn abilé rẹ̀ pé adélébọ̀mọ̀ ni ọ sí èsèpọ̀ tí mo bá yà mo ti bímọ mi ò lọ́mọ rẹ àwọn mẹ́rin mo ti bí o èmi ò lè gba ọmọ mẹ́rin sọ́dọ̀ táwọn ń pọ́ fẹ́ mi wàbí tó bá kó àwọn ọmọ rẹ sí. Si yóò wá kọ́mọ ọdọ̀dọ̀ ìyá àgbà àkẹ́bàjẹ́ ìyá àgbà wà bá ti àwọn ọmọ jẹ́ ọmọ òní ló ń bá wí kò ní ní kankan mọ́ láti pàṣẹ bẹ́ẹ̀ ìgbọ́ bá wù ìní ọ̀jáde ńlẹ̀ ìgbọ́ bá wù òní yóò wọlé láti pàṣẹ bẹ́ẹ̀ yóò kó sọ́wọ́ àwọn alágbèédá ọlọ́mọ̀sánú wa àwọn ọmọ wa ọlọ́mọ jẹ́ kí wọ́n ṣoríire jẹ́ kí wọ́n ní àlùbáríkà o ìdí ni fi jẹ́ pé ṣẹ̀ríà Islam ó gbé àwọn nǹkan kan wá lè ta lè pè sí ní ojútùú tí ó fi dènà ìkọrẹ ẹni sílẹ̀ láàrin lọ́kọ láya nínú àyà alukur'an ọlọ́run ní wàláàtì takhafuna nushuzahun fa'idhuhunna wahjuruhunna fil madaji'i wadribuhunna fa'in ata'anakum fala tabigu alayhinna sabila ọ̀nlẹ́yìn ọkùnrin àwọn tí ẹ bá sì àkíyèsí nínú àwọn ìyàwó yín tẹ́rí pé wọ́n ti yapa mí nkú sórí bẹ́ńbẹ́ sọ́kọ so tí wọn ò fẹ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu mọ́ má ti ìsọpọ̀ ọkọ̀ lẹ́ o má lè kúrò nínú ilé o ṣùgbọ́n gbé àwọn ìgbésẹ̀ mẹ́ta tí ń bọ̀ yìí ná ìgbésẹ̀ aláwọ̀kọ́ ni wípé fáàrin lóhó náà ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ ṣe wáàsí fáwọn ìyàwó yín tí wọn ò gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ ṣe wáàsí fún wọn ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́n bá ti ní kó yí padà kò sí jà mọ́ bí ọba wa gbọ́ ajẹ́ pé wàá jòrò òhun náà fílmù dọ́ọ́jìn lórí ibùsùn tó bá kọjú sí ọ ìwọ kọ̀yìn sí tó bá lọ́rọ̀ wà sọ pé ọ̀sáàyè ńgbà ọba wa suyọ́ àní àà bàbá Ibrahim bò ló ṣe á wá jẹ́ asáǹsúnmọ́ yín lórí ibùsùn ńṣẹlẹ̀ ńkọ́yìn wàá sọ fún un pé lásìkò báyìí ó wà báyìí mo bọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gbà sẹ́lẹ̀yìn náà wá ní ọ̀dà ìmí ṣe bẹ́ẹ̀ mà ẹ̀ má bínú nìjàmbá tán tọ̀lá kò bá ṣẹlẹ̀ mọ́. bí ọba tún wá gbọ́ nǹkan lẹ́ẹ̀kẹta tó wàá ṣe ni pé wọ́dìrì bó o nà ọlọ́run òsín tó burú ẹ lè bá wọn wí níwọ̀nba dorban gẹ́rọ mubarahin ní nínà tó ṣe pé kò ní má pa lọ́wọ́ nínà tó ṣe wípé kì ṣe pé olùtán hospital òní ọ̀wà àgbà lálejò kì í ṣerú nínà báwọn ṣùgbọ́n ọ̀rá bá wí níwọ̀n ń bá ni kọ́lọ̀ ń lè bàjẹ́ kí kọ́ gbọ́ tọ́ba wa gbọ́ ọlọ́run tí a bá ti á tẹ̀lé yín ẹ má wà wọn níjà o ẹ má yàn wọn jẹ o ẹ má tọ́ wọn o bí ẹ̀ta yìí tí ọba wa ṣẹlẹ̀ àjẹ́ pé ọ wàá wo ẹni tí bá máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ní àwọn tí wọ́n jẹ́ bíi èèyàn rẹ̀ wọn náà wẹ̀ ń tó bá jẹ́ àgbà dáadáa nínú àwọn èèyàn tiẹ̀ náà wọ́n wàá bá yín dá sí i wọ́n paná rẹ̀ ní ọ̀bà ní síjàmá láàrin ẹnìkíní àtẹnìkejì yín bẹ́lẹ́yìn náà ọ̀bà tún wáá ràn án àjẹ́ pé nígbà náà ọláǹfààní láti kọ̀ sílẹ̀ ní ìkọ́ni sílẹ̀ alákọ̀ọ́kọ́ tó bá gbọ́ pé padà bí ọ̀bà gbọ́ ọláǹfààní láti kọ́ lẹ́lẹ́ẹ̀kejì tó bá gbọ́ bí ọ̀bà wá gbọ́ wàá ronú sẹ́lẹ̀ kẹta fa imsakun bi ma'rufin a ò tasrihun bi ihsan tó bá ti á mọ̀ pé ìgbésí ayé ẹ̀yin méjì kò lè rọgbọ àjẹpéngbà náà wá mú ìkọsílẹ̀ lẹ́ẹ̀kẹta wá mú wá so yẹn ni pé ẹ wá dúró ìpele téèyàn ó rè kọjá kó tó di wípé ìkọrẹ ní sílẹ̀ kó tó di pé yóò ṣẹlẹ̀ láàrin lọ́kọ àti láya lára tí máa ń fà á tó fi máa ń ya ìyàkuyà láàrin àwùjọ àṣekọ́ọ̀kù wà nìzáàrùn àdáyìmú bainal abawain ọkọ àtìyá ọkọ àtayà ní gbogbo ògbà ìjà àjàkú akátá ni ní gbogbo ògbà eléyìí náà a máa fa kọ́ ọmọ ọ ya ìyàkuyà láàrin àwùjọ ọmọ wò pé inú lílo ló ń wá wà báyìí tó yẹ pé gbogbo ògbà pátá isa máa gbóná ni àwọn báyìí ọ̀sá tiẹ̀ ní nǹkan kan àtìyájú pé wọ́n sá máa bára wọn jà lọ láti pàṣẹ bẹ́ẹ̀ ọmọ jáde nílé ni ọba lọ kó sí ọwọ́ alágbèédá kọ́lọ́nkọ́mọ̀jọ́ kọ́sàánú wa láti máa ń fa tọmọ fi ń ya ìyakuya láàrin àwùjọ alikodowatò sẹ́yíà ó ní kí bàbá àtìyá kí wọ́n jẹ́ àwòkọ́ṣe ibú fọ́mọ bàbá tí mu sìgá àpẹẹrẹ dáadáa wo ńlọ fẹ́ filẹ̀ fáwọn ọmọ rẹ̀ ṣe àwòkọ́ṣe dáadáa ńlọ jẹ́ fáwọn ọmọ rẹ̀ bí àbí àwòkọ́ṣe ibú ṣé bàbá tí mu sìgá ńlá ọmọ rẹ̀ ò ní mu sìgá ibà gbọ́ nínú ìwé ìròyìn bàbá kan àtọmọ rẹ̀ sìgá ni wọ́n jà sí i bàbá ti fọkàn sí wípé sìgá yìí òun lòun ó mú ní ìdájí ṣùgbọ́n kí bàbá ó tó jí ọmọ ti gbáwájú rẹ̀ ó ti mú sìgá ní bá fìjà pẹ́ ta láàrin ara wọn ọmọ yìí ńlọ́rán bàbá rẹ̀ ńlọ́rán lọ́rùn o yẹn ni wípé bàbá yìí ó àwòkọ́ṣe dáadáa fọ́mọ rẹ̀ táyé kí bàbá yìí dípò sìgá àwọn tọ́nà ọba ṣe múmu àbí jíjẹ rẹ̀ léèwọ̀ ní ẹ̀tọ́ ni bàbá yìí bá ń jẹ àbí ní bá mu ó ṣeé ṣe kọjá wípé kò ní jẹ́ sábàbí tí bàbá yìí tí ó fi jáde láyé lásìkò ọgbà náà yẹnni pé àwa tá a jẹ́ òbí á ń láti gbìyànjú ká jí àwòkọ́ṣe dáadáa fáwọn ọmọ wa ìrọ́tọ́ jẹ́ òbí tètè jáde múra ṣiṣẹ́ káwọn ọmọ rí wípé ah bàbá mi gẹ̀ ẹ́ sọ̀lẹ̀ àwọn tọ́nà wọn bọ̀ ọ̀fẹ́ jíjẹ rẹ̀ tí ọ̀fẹ́ mímọ́ rẹ̀ jìnnà sí àwọn ọmọ rẹ̀ wọ́n máa wọ̀ láwòkọ́ṣe ẹ má jà o àwọn tá ń ṣe yálà ọ̀dà kọ̀dà dáadáa lọ́jẹ́ lójú àwọn ọmọdé o àwọn tá a bá ti jìnnà sí tá a ṣe nǹkan wọn ò dá ní o lójú àwọn ọmọ ẹ jẹ́ á gbìyànjú ká jẹ́ àwòkọ́ṣe dáadáa lórí àwọn ọmọ wa ẹ má jẹ́ á o ojúṣe aláwọn ọba sallallahu alayhi wa sallam anabi jama wípé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati gbogbo yín pátápátá bí adaranjẹ ńlẹ̀ ṣe rí gbogbo yín láàsì bi léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nípa báwo lẹ ṣe da ẹran yín jẹ sí àmójútó wo ló ṣe ìrẹ́ bàbá lórí ọmọ rẹ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà wọn ó béèrè lọ́wọ́ wa ìyànjú wo ńlá ní lórí àwọn ọmọ wa ìlàkàkà wo la ní lórí àwọn ọmọ wa àmójútó wo la ṣe lórí àwọn ọmọ wa sọ̀rọ̀mọ rẹ nílé ẹ̀kọ́ sọ̀rọ̀mọ rẹ nílé kéwú àbó òṣè gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ó béèrè lọ́wọ́ wa kábímà kò tó ń tà ń yọ ayọ̀ lé lórí o kábímà kò tó ń tà ń dunnú lé lórí o títà ọmọ tí wọn ó fi yáa rí lójú ẹ̀mí wa nínú suratu Taghabun ọlọ́run ní yá ayyuhal ladhina amanu inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo ọ̀nbẹ́ náà àwọn ìyàwó yín tẹ́ ń fẹ́ ọ̀nbẹ́ náà àwọn ọkọ yín tẹ́ ń ní àwọn tó ṣe pé ọ̀tá burúkú ni wọ́n jẹ́ fún yín ọ̀nbẹ́ náà wọ̀ bákan náà nínú àwọn ọmọ yín tẹ̀ ń bí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún yín wọ́n máa ń bẹ nínú wọn àwọn tó ṣe pé wọ́n lè jẹ́ okùnfà ìwọ náà fún yín ọ̀nbẹ́ nínú wọn o yẹn ni pé tó bá rí bẹ́ẹ̀ fáadà rohùn ẹ yá kíyèsára o ẹ ṣọ́ra o nínú àyà tó tẹ̀lé ọlọ́run ní innama amwalukum wa auladukum fitna àtọwọ́ yín àtọmọ yín ọlọ́run ní àdánù òní gbogbo ẹ̀ òní wọ́n jẹ́ fìtínátì òní wọ́n ṣe bí kì í bá a sì pé ọlọ́run ọba tààlà ọba pé owó àtọmọ ó pè lóore láwọn àyè míì ní ìròpẹ́ nìkan bẹ tí ó fẹ́ bí màmá o ọ̀rọ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ìta kura wọn ajẹ́bí kálukú wa bá a bá ṣe lámòjútó lórí àwọn ọmọ wa òní yóò sọ nípa pé fìtínà ni wọ́n jẹ́ fún wa ní àbò rẹ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àwọn ọmọ tó fún wa bí ọlọ́run bá nìwò wọn jẹ́ kí wọ́n yà rè jẹ́ kí wọ́n ní àlùbáríkà ṣé wọ́n lọ́mọ tá à ń fi ń tọrọ ọmọ ṣé àwọn ọmọ wa àti àwa àtàwọn ọmọ wa ṣé wọ́n nìkan náà tó sọ nípa wọn nínú súrà tó tóòrò pé walladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi iman alhaqna bihim dhurriyyatahum wàmà alatinahun min amali min shay'in ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo bàbá dáadáa tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ tọ́bẹ̀rù ọlọ́run tí ń ṣiṣẹ́ rẹ̀ tí ń wùwà rẹ̀ táwọn ọmọ rẹ̀ náà tún wá ń kọ́ṣe rẹ̀ tí ń wùwà dáadáa tí ń gbọ́ lọ́wọ́ gbọ́ tí ń bẹ̀rù ọlọ́run bá tí ń kírun tí ń ṣe gbogbo ntọ́lọ́wọ́ bá tí ń fẹ́ làwọn àti bàbá wọn jọ wà nínú àlùjànnà tó bá dijọ́ gbèǹde àlùkìyàmà látàrí kíni kán lè bá a jẹ́ ìtutù ojú fún àwọn òbí wọn nínú ọgbà àlùjànnà òǹdẹ̀ra ọlọ́wọ́n bá ṣé àwọn ọmọ wa ní ìtutù ojú fún wa nínú ọgbà àlùjànnà òǹdẹ̀ra ṣé wọ́n ní okùnfà táàfì gbalada táàfì wà láàyè tó ga nínú ọgbà àlùjànnà onídẹ̀ra jájèrè wọn láyé nínú sáré àti lọ́jọ́ gbèǹde àlùkìyàmà alámìnira sálùkàlẹ̀ húdà wàtúkọ̀ wàlàáfáàfà wàlìgínà اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك